وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدبت ولما وعليكم الله الرحمن محمد صلى الله عليه وسلم جاءت في وتسألون بني النبي وعلى بني òun náà ni ẹni tí ọlọ́run bá ń fi ayé kẹ́yìn nínú àwọn ànábì rẹ̀ àti òjíṣẹ́ lápapọ̀ lẹ́yìn tí ẹ̀kọ́ tó tí ànábì mi mọ́ ìbẹ̀ ọlọ́run wà tó jọ kó bá aṣàlékún yọnu rẹ̀ fún àwọn sàhábà akọ́nà ìbẹ̀ ọlọ́run nínú àánú àti kẹrẹ̀ kó tó bọ̀ ṣàánú àwa náà kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn kó tó bọ̀ fi ẹ̀sìn Islam tí ó pè lẹ́sìn fún wa yìí kó tó bọ̀ tòrọ̀ wá lọ́rùn dáadáa jù báyìí lọ apẹ̀rẹ̀ àti abúlé sáàfin ṣe máa ń bẹ̀rọ̀ ọ̀hún ọmọ jẹ́ kí o tọ́ sẹ́ni kankan wa a tún kíra wa kú ojúmọ́ tòní nínú nǹka òní ni tìlítọ́ọ̀nù làwọn ẹni tí ń ṣe olórí gbogbo àwọn mùsùlùmí lórílẹ̀‐èdè nàìjíríà òní ni wọ́n fi ka ojú àkọ́kọ́ nínú oṣù mùsọ̀rọ̀ àná ni akọ́kọ́ pé ṣùgbọ́n wọn rí oṣù náà níjẹta tó wọ́n ti padà rìlẹ́sì ọ̀rọ̀ wípé òní ni ọjọ́ àkọ́kọ́ pẹ̀lú àwọn náfààní àti rí ẹ̀rí tí ó múnádóko ìpín wọn rí oṣù ní alẹ́ ìjẹta tí ó wá bí tí àná fi jẹ́ ọjọ́ ọgbọ̀n nínú oṣù ẹ̀ṣẹ̀jà tó ní yamul jumu'ah tó fi jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù ẹ̀ṣẹ̀jà àdéhùn rọ̀ wá bẹ́ẹ̀ bí ṣàjẹ́tẹ̀ ti àṣàlàyé fún aláàna rẹ̀ ti máa muslim tí wọ́n ṣe gbáwá rẹ̀ tí Ànábì sallallahu alaihi wasallam ní ọmọ ọjọ́ méje tí ó tún lọ́lá jùlọ láti tún máa fi gba rẹ̀ lẹ́yìn oṣù Ramadan Ànábì ní ọ̀nà àmì ṣẹ́hẹ̀rọ wọ́ọ̀hìn lẹ́rìí tẹ̀lé ọ̀nàhó al-Muharram sallallahu alaihi ẹ máa ń pè ní muharram tó arọwà kí a ṣojú kòkòrò pípọ̀ ní gbígbà rẹ̀ nínú àwọn ọjọ́ náà láti àyẹ̀wò ní iye lọ ẹni tó bá gbàgbé lánàá náà tó dà ní muharram àti àyẹ̀yẹ̀ mùsùlùmí wọ́n ní ládàárí tó gba àyẹ̀yẹ̀ mùsùlùmí ṣùgbọ́n látàrí kòkò tí ì ẹ̀rí tó múná pé àná ní muharram tó àníyàn tó ní agbáládàá kó náà ní ọ̀ṣẹ̀rẹ̀ asọ́fún wa aṣàdéhùn fún wa lánàá pé akébẹ̀rẹ̀ ti sọ fún wa ìtàn anájọ́ ọlọ́run ọba kan eléyìí tí ó bí ààwẹ̀ ìyá ọmọ àṣọrọ́ ọjọ́ kẹwàá oṣù tí a wà yìí ti ń ṣe ọjọ́ mẹ́wàá òní yìí tó tún mú sànù bèbè sọ yìí pé sallallahu alaihi wasallam kódà àwọn àti ẹ̀sùn máa gba ti ọjọ́ kẹsàn-án àti ti ọjọ́ kẹwàá láti lè fi yàtọ̀ bí àwọn yẹ̀húdí ń tàwọn máa ń gba ọjọ́ kẹwàá yẹn nìkan ó dẹ̀ tó tó bí àwẹ̀ náà ní ọjọ́ kan òní ọjọ́ náà jẹ́ nínú ọjọ́ ayé on the tenth of Muharram ọjọ́ kẹwàá oṣù Muharram ó náà ní ọjọ́ ilé ìtì ọlọ́run subhanahu wa ta'ala tó la anabi ọlọ́run ọba ti afẹ́fẹ́ sísọ̀tàn rẹ̀ yìí ìtàn sí anabi Musa alayhi salatu wa salam ọjọ́ sọ́rọ̀ àwọn bá là á kúrò lọ́wọ́ fìràwùn àtòun àti gbogbo àwọn tí wọ́n gba tọ́lọ́wọ́n bá lẹ́yìn rẹ̀ tọ́lọ́wọ́n bá là wọ́n òfin wọn borí fìràwùn àti gbogbo owó agbára ipò ọlá eré tó lò lórí ilẹ̀ ayé ti dà wọ́n lórí ọjọ́ yìí kan ọ̀nà ọlọ́wọ́n bá wà pa fìràwùn rẹ̀ tọ́lọ́ ọjọ́ yẹn ọjọ́ àmì ọjọ́ ìmọ̀ ni nínú àwọn ọjọ́ ayé àwọn yehudi ilé ìdáná bíi musa lọ́tàn ọmọ ń gbàgbé láyà ọjọ́ náà máa fi máàkì ìbàbàrà ọjọ́ náà nínú ọjọ́ ayé ìṣòro ọjọ́ ńlá ni. wọ́tá náà ti dé ìlú madina sallallahu alaihi wasallam kúrúkẹ́ kúrúkẹ́rẹ́ kí wọ́n máa ń gbàgbé ńjọ yìí wáyé kí ló ṣẹlẹ̀ ọjọ́ àmì kan lọ́jọ́ ilé gbọ́dọ̀ jẹ́ ò kí ló dé ìṣọ́lá wọn ìyẹn àwọn yahudi wọn mọ bó ṣe ṣẹlẹ̀ nígbà náà anábì wa sọ fún ọlọ́dún náà yìí pé àtúbọ̀ wa rí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam àwa gan-an la fi lẹ́tọ̀ọ́ sí Musa ju èyí lọ àwa lẹ́tọ̀ọ́ sí ju èyí lọ ọjọ́ yìí di gbígbà náà anábì òkè ti sọ pẹ̀lú àdúgbò yóò fi ń kọ́pì ohun tó ṣẹlẹ̀ yẹn bá fẹ́ kó ṣe ni náà yìí kan àti bá ọ̀rẹ́ níṣẹ̀ṣe kan náà àti kí ṣe náà ti di ẹ̀sìn mọ̀ wá lọ́wọ́ àdàbí ká gbà dé ẹ̀sìn yá tẹ̀lé tànàbí fi ní ọlọ́run bá wá ní ká kù di ọdún tó ń bọ̀ ó ní màá gba àwẹ̀ ọjọ́ kẹsàn-án àti tọjọ́ kẹwàá káwọn yẹ̀húdí bá tiẹ̀ túmọ̀ pé aláwa ti ń ṣẹgbẹ́ wọn ń tó pé tí ò lábà wọn tí ò ṣekú síde kan àwọn ọlọ́run bá fún ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run Eh, ọdún yẹn nìkan náà ni ànábì láàpá náà ti gba àwẹ̀ yẹn sallallahu alaihi wasallam ìgbà tó máa fi di ọdún tó tẹ̀lé kó ti jáde láyé eh, sallallahu alaihi wasallam àwọn afẹ́ wo tààrà ànábì Mùsá kí lè tọrọ rẹ̀ fi wá nìkan tó báyìí alaihi salatu wassalam ní ṣókí náà kọ́kọ́ níbẹ̀rẹ̀ kó jẹ́ mọ́kàdé wọn ànábì Mùsá ni ànábì kan nínú gbogbo àwọn ànábì ọlọ́run Ọlọ́run bá sọ ọ̀rọ̀ rẹ̀ jù tó sọ ìtàn rẹ̀ jù nínú alukur'an nínú gbogbo àwọn ànábì Ọlọ́run kò tó sànà bí kan ilé ìtọ́lọ́ ń sọ ìtàn rẹ̀ tó ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ tó mo ṣe sọ ti ànábì Musa alayhi salatu wassalam ànábì Musa yìí jẹ́ ìkan nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì wa Ibrahim alayhi salatu wa salam a ti ṣàlàyé fún wa náà rí wípé àwọn ànábì ọlọ́run gbogbo wọn náà pátá ọmọ bàbá kan náà náà ni wọn gbogbo wa náà ṣe mọ̀ pé ní àti iná gbogbo wa bá ṣe jọ wáyé ọmọ bàbá kan náà ni wa àbí bàbá kan náà ló jọ bí gbogbo wa àti pọ́ọ̀lù nù wa àti ákùbù nù wa àti johannu nù wa àti àbùsàlámì nù wa gbogbo orúkọ yòókè ẹ lè máa jẹ aṣá gbọ́dọ̀ mọ̀ pé pìlẹ̀ kan náà ni ọ̀pọ̀wápọ̀ anibaba gbogbo wa anabiwa adam alayhi salatu wassalam anabiwa musa yìí ẹni tó jẹ́ bàbá rẹ̀ kankan tó jẹ́ biological bàdá rẹ̀ tó náà ni Imran látọ̀dọ̀ tiẹ̀ ẹni tó jẹ́ bàbá tiẹ̀ lẹ́yìn náà ni Kohab ẹni tó jẹ́ bàbá tó náà ni Aziru ẹni tó ń ṣe bàbá tiẹ̀ náà ni Láwa. ẹni tí ń ṣe bàbá títí òun òun náà ni Yakub Yakub yìí òun ni ọmọ fún anabiwa Ishaq adamu ifa anabiwa Ishaq yìí náà jẹ ọmọ fún Ibrahim aleyhi musalatu wasalam ẹ̀rí pé bá a ṣe tó yìí Ibrahim ó jẹ bàbá bàbá bàbá bàbá bàbá انبي وموسى عليه الصلاه والسلام سيمنا هو سوي مار وننا القران اني واذكر كل كتاب موسى انه كان مخلصا وكان رسولا نبيا وناديناه من جانب الدور الايمن وقربناه نجيا ووهبنا له من رحمتنا اخاه هارون نبيا ìdílé sọ́ọ̀tù mọ́ríyá níbi náà láti máa bẹ̀rẹ̀ ìtàn rẹ̀ ní àárọ̀ ọ̀la àbí ọ̀nà kí ó jọ kí ó ṣe nírọ̀rùn fún wa. lẹ́yìn àwọn ìtàn yìí ètò àná sọ́ọ̀tù mọ́ríyá mi wọ́n tún tàkìtì lọ́sìn ètò àná sọ́ọ̀tù kọ́kọ́ àmọ́ àmọ́ gbogbo tànà bí mo sá ní gbogbo àwọn ibi tó wà nínú alukur'an ó pọ̀ rẹpẹtẹ ìjà kí ni wọ́n ń sọ. àbí ọ̀nà ọba kí ó jọ kí ó má ṣe ìgbà fún wa ẹ̀kọ́ pọ̀ nígbèsí ayé rẹ̀ Ah, ojú rẹ̀ dẹ̀ rí tó láyé nínú ànábi ọlọ́run tó ju wọn rí tó fún oríṣiríṣi àwọn èèyàn àwọn èèyàn ńláńlá jìnkan jìnkan jìnkan tí wọ́n bá lò gbà tí wọ́n dẹ̀ sójú rẹ̀ hàn máa kó ṣùgbọ́n táwọn bá kún torí gbogbo àwọn ìṣòro yìí òun náà ló fa tọrọ rẹ̀ fi pọ̀ gan-an nínú Al-Kùránì kọjá mọ̀ọ́ká díẹ̀ o ó pọ̀ gan-an ni o àbẹ̀rẹ̀ ọba kí ó kí ó má bá wa. Eh, ṣe lè ní okùnfà dáadáa fún ìmì àti tàbí bí àti ilé ọgbọdà bí a máa kó sàlàkùdà máa fún dékè ṣáàdà ọmọ àfẹrẹ àríkà ẹni tó kọ ọkùnrin rẹ. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.